من يهده الله فهو المبتد ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله رضي الله تعالى عن السادة التابعين والعلماء العاملين ولأئمة الأربعة المجتهدين ومن والاهم بإحسان إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته سبحانه وتعالى إذن الله يعني لا فيها المجاسة لا فيها دعامي تشونه تقول فيها لك فاكي يعي تقول فيها بسي مي يعي دعموهي تفاتا تقول لي تقيتي إذن تفاتا تقول بوهو يعي

yelo azu eshi ti kuba kpaatu sɔkula ŋun fɛ buwɔ tsi wuyi ne ye saa kelolo yɛ nadu gbɔ ɛtɔ nɔɔnɔ sɔkpa yi ne taa tia bo alibarika yi alakayiri gafara yi yie ŋun yi ne ti ne gbafo yi tɔnɔ kpaata ne sɔkpa ŋun dira ti yɛ yi ntooro yi ka diga yi baa do yɛ ne gbafo yi tɔnɔ sɔkpa gbogbo ayi bo so tumula a ti yɛ yi ne awo ŋun tɛ ye faa le ti yɛ mun. ina na ta ne ti. n'ihe foto a ya gu odo bute ji ama-akasi gbaa afọ anọ si sọsọ kamgbemgbo agbomi eticha kpekpeọ enugu etu ọkwa alụwa eleye ezabaa etu ala eye ezoba etu bụ amụ ebe na ezo bụ agha iga gbana kabe sallayin ashen yi malamari don da shi a gani ke a raya abu ito na maza agwaka ni hadda ito na ke salata nga mala muhammadu gaza goro za ki fitte kin ke ashen ni ya ta ramadan mai bu imani kauna la ega magade gafara zunubi wa di ma wai ega gade gafara zunubi wa di gwaga daga azaba kabari ega gade gafara zunubi wa la malaika to ci ya te bagafara yi ma luga ji kini ali danne fosu eba to ega ko dangal be ji salayen ashe ma o mo sa wa yo to goge jo daji para para maga ena yana su ko

والحياة إذن ليبلوكم أيكم أحسن عملا jíye tún àjẹ gan lọ́sọ̀ pé wọ́n ó ti jíye tún dọ́kun gan àmọ́ jíye tún àjẹ gan tó gbòrògbò tó lọ bá àjẹ òun àjẹ gánà oúnjẹ gánà gbogbo àjẹ tó mọ ìfarafara fágánà pàǹdóró sùgbọ́ àgbòrògbò tó ń kágbó dúgbà mọ́wọ́ lẹ́sẹ̀ àtijọ́ máa ń lè jí pàǹdóró ẹ̀ là ń tó gbó lé ó kùmà gbó òkúté ìkẹ́lẹ́ ìjọba ń lò sí suka tunye baki azun waye lagati albarkan suku da ni e ba koya ba na kan da wa ta su kaya wa ba su suka wa da albarka an annabi muhammadu ga ta saharu fa inna fi sahuri baraka ete gie ki te papa albarka de gie ki te papa zanzo ga do te albarka e sokona an ne ki te yi. ní àwọn bá ń bomi kiri gé ní òyò èmi bú òyò kan yà níbi gan ìtàtà àrùwà lọ́wọ́ bí jùlọ àti máa káwọn inú èkó yìí wà ní gbangba yẹn àndèkì ló kẹsì ní ìtàfọ́ láwọn yìí ọbọ̀ òde bò ti àlùbáríkà yẹn sọ̀kó yẹwà àlùbáríkà yẹn ó ti yìí nìyí. àníbi gan iná la wọ́n mọ̀ láyé kọ́tà o yìí sọ lúna alẹ́ mo tàtà àrè aláwọ̀ tó mọ̀ yìí ẹwà ẹwà gbà ẹ ya yà áyọ òǹgbẹ ọjọ lọ jẹ kí tìpá fẹ gàgà mọ ayé kí tìpá fẹ ìbáàdùn lọ jíjú yìí lọ kàfẹ àwọn ọbẹ azùn yìí jíjú mẹ jẹ ìbáàdà jíjú mẹ yẹ kpẹ gáfara jíjú mẹ yẹ kpẹ àlùbáríkà azùn ká jẹ nínú ọdún tí amma ya tsara kira kpata na tsara ife jiran otu ilo ka gama se sosi so federal labor zan se so yi ji kokari da kina da lokaci ya fafa musu yana ga ifi tattu guba dan kwadar da an sanyace da na shaku sanyi kipata bismillah أعوذ بالله من الشيطان بسم الله الرحمن mini addini ma wasu abihi nuhan ina yi ga nabi nuhu wasu yanki jintuba da yi nan wallazi a wahaina ilaika to na fi sai ce duwa ya biya wasu annabi muhammadu nan wa ma wasaina bihi ibrahima Kemgbe bai je wasu ce fi addini da ana a shiga ga ila wasan fi ha dini ji annabi ibrahim to annabi musa to annabi isa igwagwai so ti bi amincin da ya fata ba don nan ya kulla ya fi yayi annabi kusu ko ma fari annabi nuhu alaihi salam ne ba ti annabi muhammadu su ko ngai ilaiko ne ta fi annabi ibrahim alayhi salam ne ni ti annabi musa alayhi salam ne gutu ci annabi isa alayhi salam annaba gutun tunai ke dana ko kuma tuciye su ko tun tunai ke dana a gai a kadir da abdiya a gai kishiya annaba su ko shi fatar su ku bai gangan da albarka ne ni ni ga ta ga ta ke la bi tudo shi dole matsayin nan da shari'o'i adda lokaci na su kuda ɗani guda addinin na bai tutun ya annabi muhammadu yana man ya da daga ya tuna so ta da sun ulul azmin na ga kusurun tuwa na gaya ƙur'anin ke ganganin bai a na kene jina ngiye na de tati abono tishe gu tuntune ke kera na ba bene ga to kiya nabi muhammadu to na ba ta gu tuntun to ne dikena yana allah subhanahu wa ta'ala to be ga ya din musulunci adde na ja din na je musulunci na ya amma da shari'a shari'a na ya ji ke mana hukuncin da ke gaba ya addini na addini ke da doshi na amma boko ya addini kpata irin ni uyo ngamba ila ilaha illallah annabi musa la ilaha illallah gayo annabi isa la ilaha illallah nuhu la ilaha illallah ibrahim la ilaha illallah isa la ilaha illallah kpata yana bebe ga dono musulci gama dono ولكل واحد من هؤلاء الرسل شرع جديد tutinin don domin da tutubutun suna yi ta da ana adai shari'a na akiyar gangan da ya doji na wa ma mana a dawon za su ne ke yi tuya ba mini tutu ya ko jona fa inna ma kana yi ba su bi tabligi shari'un man qabla e sa su to alama ya tu shari'a da na gadda yi baro abona tutu kon dole ke su maza kutun sun nona adda shirin da su kayan gwa na ɗari dangane da zai ga ɗari gura abuna amma su ci guni kusur sunna an dore da shari'a na ɗari da zuci na adda shari'a na ji zamani annabi musa yau da da ya ji annabi da isa ba adda na ji lokacin annabi musa yau da adda lokacin annabi ibrahim ya adda na yi da lokacin annabi ba adda da lokacin annabi nuhu ya adda shari'a na ji ɗari ɗari ɗari da zuci na amma fata bukwa la ilaha illallah ko to and akimuddin dan na jipa ta su tukutun su mai jawasanci ana akimuddina dala adinin na ko ajikini adini kito al-islam wala ta tafarraqu fihi agadi kere kere dan ne ba ko ajini wa ma ba ta zan doro ga sando sai ma muslimin ga ji ba ta inda su ko ga waji annabi nuhu annabi muhammadu annabi ibrahim النبي موسى النبي عيسى النبي جاي يقول العزم إن سبب ما جاء بروبا على وصا دين مسلمنا إقبال سنيني على دي المراد اجعل الدين قائما مستمرا محفوظا من غير خلاف فيه فقد جاء بروبا على وصا ديننا a kwali ina ta lo da addini na kan doro amma ta so addini na a ga lokaci kelle ba wa ga da addini mu ko kuma yuji wa ga da addini mu fil usul allati la takhtalifu fiha sharia e ba ne ji kuru ci kelle ba mai lo wana ke ba so kula din ni na ke sallana ke azunna ke zakana ke ajina ce kundo ci jina wale annabi muhammad sallallahu ta'ala alaihi wasallam da ya ga nanu mashirul anbiya yi jama'ar annabawa yi yi na yi annabawa ya su ko annabi ya su ko yi na auladun allasi ba ta yi yin dani yi auladun allasi ba ta yi yin dani yi na, wa idun addini ne ne wa ga ya dinin la ilaha illallah wani da wa ummul wa ummul shata amma na zan dole da yu kakai ndan ni ma amma na zan dole da yu kakai ni ma na go kwaye ni ni amma gwala ji gwala jaji kakai da ga da ba shari'o aya da ji shari'a da non hin baci shari'a ga mutum a je da shari'a ga mutum a huji shari'a ga mutum a huga ji ma on lo sakane annabawa idan ma ji kere kere ibn kiriya ba ta ni amma ba su kere kendo wejiri tukpaho eside musulmi alamina aji ni atsɔko adi ɛgbɛn ní atsɔbadodo dzi lambesi ne dzi yele kendo alabɛ ga agu musulmi tukun ayetɔ abe egi dani na ya christian alalima kperekpere ayidzibo ole tso titi na tso titi ya ya ni musulmi titi bi agada musulmi ya do ya wa do ya. izala ga wani zala ga mai su kiwa su ga ta wani zala ga ba ba ku ba ba ma wuja da ba wuja da ba akwai sana ki da da bo e ke ma da bo e ba kere kere ya ji ne wala zan doro ga zewu na ya fata maula da gora daga fitina ta cin ba amfani da shi an ga e so olúgbò lànà ti pẹ̀lú dáwọ̀ yà ló ń fò olúgbò tó fò bu ewé ìdẹ́gbẹ̀ ibi dáàrẹ̀ wá dùn. sọkọ́rọ́ wa àtọ́sí mọ́ bí hablillahi jẹ̀míà. الله جميعا ما في أبا سمسلس بينا ولا تتفرقوا إذا هذه كري كري كلمة فلا يبقى ميسكوا نوعنا الأمة مسلمين ويبقى نوعنا الثامنة نوعنا تدقون يا كامل أبواني يقوبنا في الظلمة مسلمون بيجينا بالنيوري فهذه أنا أنا أقول لك أنا أقول لك أنا أقول لك láwọn ọ̀gá àtàkà tó kíkẹ́ yọ muhammadu bẹ́lá afẹ́fẹ́ kòló ní jẹ̀ àtà tó nínú wàlá tó àtà àtà àbò àlà àdúlùkùn àlà àmàlùdà fàánsìmùhù kà àbátún fáfẹ́ ṣé wọ́n láti nínú ìmọ̀ àti èdè ìmọ̀ rẹ̀ tó fi à àtàjẹ́ àtàtà àtúnṣe ní ìgbòdò. Mùsùlùmí wà láì gbomi ẹni ìmọ̀ àrí ni àgúndà. A lè fi kí ni ìgbà ìdí náà lè fi nìjà. Gbàngbó òkúta bẹ̀yìn àná ìdílé ní ìlú káàkiri rẹ̀ àná. Wà láti ìmọ̀ àrí ni àgúndì náà. Ṣé èké èyẹ gbọdọ̀ yìí? Dáàlú àrí annabi na ce ya nufa da lauye ya ime geji ya ce ya gudu jina ya ce nan gudu jana ya ce su gudu jana ya ce shi da jidana ya ce shi kiya da da jidana ga annabi mutu lauye ga to afi salama in ma bai na ku da zai so da shi kan zo da ya ce so ku ya salamu alaikum assalamu alaikum ki musulun ku ba ki ba da shi ọjà ilé ìgbà tó bẹ̀rẹ̀ sọ òde lè yìí lọ́tọ̀ àtìgbàlá wa àdékò ọ̀dẹ tààgá yà òde yìí yà akọ̀rọ̀ nàbà nàbẹ̀ yà àdó yìí ara alábà yìí yà. àmọ́ àbẹ́ èsù bẹ̀rẹ̀ yìí àmọ́ abá àtẹ̀lẹ́ wọn àlékò bẹ̀rẹ̀ yìí à tí e tú yé dẹ̀gán lọ́kọ̀tí táwọn ẹ̀kẹ́ táwọn àlá dàní ẹ́ ga di pérépéré lẹ́ni ẹgbà pé àdínyẹ náà ọgbọ́gbọ́n kàbúrà alẹ́lùmù ṣìkínà wọ́n wọ́n tí wọ́n zọ fi káàkiri yìí máa tàbí ohun ilẹ̀ ẹnà wọ́n àlẹ́bí mọ́mọ́dé ya ga súnàánà wọ́n na tí a wọ́n wọ́n tí a tí ya gáádá sọ wọ́n ya ga adala energy patana ene wadi energy patana yana mai energy energy pata o jikere kere na bai na alawa kuwa adala ala allah ni wuce da adala kuti da yammuna aga wa isa adane wa isa da ina aga wa wuce adane lokuna aga wa ji adane lokuna aga wa sa adane wa sa yana aga wa ndosi adane wa da ina aga wa gwaga

awo tó ló kejì wẹ̀ à. Ó kéde má lọ ìdókun kankan, àti ẹ̀ mọ̀kọ́, àti ẹ̀ kú tìbí, àti ẹ̀ bìtà. Àbí wọn lò títí tí ẹ bá nà, ẹ mọ̀kọ́ tí ẹ bẹ, bẹ̀rẹ̀ ẹ mọ̀kọ́ tí ẹ bẹ, lórí wọn ṣe òun pé ní alóòrò kàtó bìà. Bùsùkì alóòrò lọ́kọ́ ọ̀sán, wọn pàápàá yìí tó a ní tọ́kùbà. Àti òwú, bùsùkì à, ní ìlọ́kọ́. káyọ̀ ti bẹ́ẹ̀ fún ọmọ àtẹ́lẹ̀ làgbàjẹ́ sábẹ̀ ìná owó tẹ̀túbẹ̀ ọmọ láàtọ̀ wọn láàtọ̀ wọn ìdẹ́gbọ́ àmọ́ kó owó lọ́túbẹ̀ à lókè náà gbàdà tàǹtó rẹ̀ ló tẹ̀tún rẹ̀ jọ ń lè yà ọ̀pọ̀ ti nǹkan gbẹ́gbẹ́ pé wọ́n ṣe ṣùdà aláàlá ìbújú lúgbó ẹ̀pá ọ̀gbẹ̀rẹ̀ ìyá rẹ̀ ṣe tí ilẹ̀ ẹjọ́ aláàlá ìgbẹ́gbẹ́ rẹ̀ sí lúgbó àdìjọ́ nǹkan gbẹ́gbẹ́ rẹ̀ káńdọ̀ tẹ̀ fún wọn tí wọ́n lábẹ̀ tẹ̀ bẹ̀rẹ̀ tẹ̀lẹ̀ ìyá náà aláàlá ìbújú lúgbó ẹjọ́ tuntun gbogbo ẹ̀mọ́ pátá láyà òṣèré ètò ìdánilẹ́sánìkà àgbà ṣe kaya ta kai na la wuna wa mai wa yanda daga la haula wala quwwata illa billah ko ba daga hasbunallah wa ni'mal wakeel ko ba daga la ilaha illa anta subhanaka inni kuntu ala kai mana la ke ya kuke ne yana na na je hukunce ka kula na wani hukunci ran wa ke shi ta na je كبر على المشركين ما تدعوهم إليه إنه يا جادا سوى على باكنا على باكسي لا تابع إدانا وين سجا كيجا يؤمنون بالله غير الحق ظن الجاهلية إيه صادقة يسوتي يقدر يقرأ جاهلية إيه يجي إلى كتن نجيتي أنا إيه فأنا كتن نجيتي أنا سمكونا عجل أبا كتن نجيتي أنا سبحان الله ada langsung awal baru kita jibur malam bayar berbagi. Oleh tulah, oleh polina, jadi tambah kau tadi punya. Eno le dei no daro ko ko puwa. Eno le no a ko wa daro ko ko la wa. Ko ko la wa to ti so ko ayo. Ko tambah kau le na so ko ali kala pagi. Ni mo to tadi yo. Ko pura amal mushkina. Ma tad'u ilayhi.

tó ti wí ìbà dáyà ìwà fi dáyà ìlú wa mọ́ ìgbèdè wo mọ́ àìgbẹ́ ìdí sí ìtẹ́lẹ́gbẹ́ ìsìlámù tó ti gbọ́ ọmọ ọlọ́gbọ́. musulmi bai zan dole ba ku lamar wuce ba da su koko na koko ila da muku ruba sai ke magana da dole na da ji bayan bayan waya ji ilayi wa wuta ji ne ko wuta ko mai yuni ya gana ni wuta ko ọgá ni wọn tún bá koko ọba di ba wọn tó ji ọgá ni wọn gbé àgbẹ̀ òkú koko ọba di ba wọn ṣẹta. Ọ̀pọ̀ wọn ti di kiri ba rọ̀.

so a na jiji gbe je tie no abe amma ho abe tia a ile ga kwata banu israila ibo wa tie o ba tia kwata e balare bi jo ama i balare bi ji za ya kata bi ku ne ga e tie zo ba na e ba bo abe tie o no ya gba won ya gba won na to bi ga bagyan bainahum ego zalu cho be kiti na da tsaka na bi da ji da hasade be bawo shi na kala ti ba annabi muhammadu a

ọjọ́ zuru mbụ ma ọ bọ̀ wá àrẹ́jì máa òlò yẹn àmọ́ wá dídí jẹ́ jẹ́ máa ṣe à mọ́tò ti ta wá dídí kí n bá bọ̀ ẹjẹ́ àtún ìsúná dọ̀bọ̀ gángá náà ṣe ṣèlá ẹ̀jẹ̀ ní iye aláwọ̀ gànẹ́lẹ́ àtàmọ́ ìyẹ kan pátá mọ́ ìyá mi sùn gángá gàgán ń ta àṣà àjẹ́ àgbà ya alẹ́ ẹ̀gá àtọ̀ àti kọ́kọ́ mọ́ àtọ̀ ń dùn àgàn <laughs>

aye salada man na je ladi tu sunna ya annabi muhammadu na ebo acho ina da ya wuri shigwa dan da chai ina da mi chan shigwa dan da chai a jigba annabi muhammadu anayi baguyan bainan ebon nan bo e ga gan na zabo kuka da gaskiya ku da gaskiya kuma ji gamba qur'anin ga sobon nan bono ya biya zanen wa gaskiya je ko huje gaskiya ma kuma ke kuma buye yana ya biya zanen huje gaskiya ko kan ga da ma wala ya jiri man na ku shana'anu kaumin ala allah ta'jibu ku Allah subhanahu ta'ala ga ga e ga to wannan bane da ya zana nan bane da ya zana ga lu kon wai ka ta liki jimo e ja ta liki a ta liki ne ya da non le da ton bai so ko go e zaga dusga addini musulunci kawai yi shaitan daga umarni je da bai kenda su kuma su ke wuna gola mutu a tabi a zaza na shaitan yana ita da wato bankwa zai bangare bangare ji kaka wuce ji bangare da ke gana na ya guwa bangare ka zana magan ma je da lana na alamituwa na na zai yi ga emi lafiya fiye ma nga mai makere kere a nuna musulmi shi nan na man kaza da gan man kaza da gan man kaza da gan aka so ya gana man shi gana wa fulayo an le karara da ya ga wuce ji daidai man ta gan wa ya ma so ti ge ngam man ko da la mi ga man na wa ta ku ge na den den so ko ti a za ba so ti go ida be tere tere ti ele da ya wuji gwa tere tere ti gwa na ba bu yan bai na nan ba ga yo nan ba ga me da ta ti musulmi ga nan na tere tere me be mo e na wanda mi bona ka mi ga ga ma ye ga ja wuji de da e bale mi son na bona ku ga ga ma ye ga ja mi ga la mi tuma Allah kun tsiyaye saboda walau la kalimatun tabi kalima saba kadmin rabbika na cido daga ba so tuwo ila adadin musamman don ala zaba fata ya wujuji na da lokaci na goye kina da kiyo la kudiya bainau da ga kwa ce la azaba biya ebo a tiraga na jino da kwa ce la azaba biya ebo a tiraga na jino wa ladina eh zai yi urifin ba. a gibo littafiya min ba bi zuma bana. da fi shakkin wallahi ya sa tsaya dan ba ko shakka ta kaji minu islamari na no muribe da gangayi la annahu laysa ala yaqin ene ko da shakka dina e eh, bona ta gaskiya bwana ko ga ta gaskiyo da be yake sai wani ka zai ti mi ne a jiga ta da wuce wadda ta gani wajen na gboru yo an ta zai yi ba ta a mai gboru ba su kwace lo yake na wajen yau na allah a fi a Mm. أجل ذلك التفرق الذي حدث لآل الكتاب أمرناك يا محمد أن تدعو الناس إلى دين الأنسية الصمحة إبو كري كري نتوزا بديتا في إشباعينا أنقال نيد جوا النبي محمد فرور فلذلك إبو سنغالا نيد جوا فورو فلو دو إذا وانجيه àbẹ́ atú àdínlẹ̀ tó yà àdínì egbòrò náà ìmọ́gádẹ́gá yà àjá àdínì tún rọ́sẹ̀fíìm ábìtí pẹ̀kì kama olóríta gbẹ́lẹ̀ tó ti jẹun kòrò náà ìké ìdàkàtà ìsìnká àmà ìnà dáwọn náà ábìtí pẹ̀kì yà na tó ti ọdọ́gọ́ àdínà kí ń bẹ̀sẹ̀ na jẹun kòrò náà nẹ́bí muhammadu wọ́n látọ̀ tẹ̀bí àwa áwùn láti na na kpasọ kó o ti ta na tẹta tí ń jọ tẹta tí ń jọ òyì tó bẹ̀rẹ̀ na gbọ́dọ̀ èyí ẹ̀fẹ́ anigẹ́ ẹ̀bẹ̀ tí ń bó anigẹ́ ẹ̀tìmì ní èfú bó anigẹ́ ẹ̀tìmì ní di ewùnú lọ́tún owó náà ìjẹba bá àmọ́ wọn alágùn fún ga dáa àdínì lúwa náà èso bá tó yọ

ɗalibai da ciye bayan shi na wadda a ce masu makaranta bai je kamun tafi take sagwa wa muhalli a jirila na da kama da ya ce kama to kuma ga wasafin wadda ga wajen ajini wasafin wala tattabi awa'ahum kami kuso zuciya ene bayan bayan kafiri go annabi muhammadu go tuna mi tuna wa kul gaga amantu na imani ji bima anzala allah min kitabi da littafin da kwaci ji fatan na imani ji don do ai na imani ji da taure na ji da injiri na ji da zaburi na ji da alqur'ani ne sai na ajiri kere-kere na su zama su ya numunu bi babi wanda kufuru bi babi Musulmi musulmi ya ji kere-kere a to littafi na jin alkur'ani a a cuji shi ga yana alkur'ani na gbata ya wago la imani na wasu la nufa riku bai na a'adin min rusuli tuti ya sokwa kpata tuti sokwa ya iga jiri misho jima ajiye daga annabi mamadu tuti sokwa àmọ́ ìyá ẹ̀ dáadéká ànẹ́bì ìsá ikí ọ́ tó ti sọ̀kó ọgá gbọ́dọ̀ fún ti ti à pé ànẹ́bì mọ́tò tó náà bó ìdáná àjọ àǹfààní à lálẹ́ òtí mùsùlùmí pátá àjí máa nìgbà ẹ̀dọ́ tó ti sọ̀kó àyọ̀ lọ́tọ́ ti gbẹ̀gbẹ̀ ànẹ́bì mọ́tò bó gbẹ̀gbẹ̀ káàkiri kúl àmọ́ntù ni muhammadu imani jin bima anzala allah bena allah tiji min kitabi ẹni tá allah ọmọdé ẹ̀sìn

Hmm? ejú èyí tòótọ́ gbọ́nà lájọ́kun bàgì ìrẹ́jẹ adẹ́lìjà bàgì ìrẹ́jẹ na ẹkùn náà adẹ́lìjì ọ̀tọ́ ẹ̀jẹ̀ adẹ́lìjì ẹjú kúkí òjò jẹmọ̀wé pẹ́sẹ́ nọ, kí náà jẹmọ̀wé dàdà bẹ̀ ayin náà adẹ́lìjì rẹ̀ tàbí bàgì ẹ̀wà náà tàbí tọ́lùbàgì ètò ẹ̀wà ẹ̀kọ́ káàkáyàn òun mírìtìlẹ̀ báyìí soko jiri kporo gomi ta adalinci a ti tara kafo zale uje gaskiya ga ya guyu ala gaskiya goyawa amma a ce wadda ya zale uje gaskiya ga ya ga ya wacci wacci balacci a gaskiya goyawa ba na gaskiya ga da nan ga ala gaskiya la bọ́dọ̀ lànà sọ̀bá mi náà ó dé bò máa ìyẹn bó mo tún sí ìdòdò ìṣíjú àti láǹjẹ kéyù sọ̀gbọ́gá wọn lẹ́yìn bòmọ́dọ̀ gajah àti gàgámọ́ lànà sí àwọn gámọ́dé bòmọ́dà náà bòmọ́ láyìí kuna sababu majabu mana wani kaza wani kaza wanda gaskiya so ko umirtu li a'dila bainakum so ko dimi ko ro ni atali ti gbe ne bodo do ji e ga de ga da ku de yi kenu ga yi na ga gawo kenu ga yi na ma ga juwo Allah rabbuna Allah ga ito ciyo wa rabbukum ga mai to ciyo so kafir ga ya diga Allah ito ciyo ga ito ciyo kuga je da Allah ga bai to ciwon Allahu rabbuna wa rabbukum wa yajibu an nufarrida bil ibada daga nga ito yo, nga ekpayo nga edenyo nga de mulki eti ibo na waje wajibi ta ti ibo na ji ni ebe ya ibada ọnụ. ila ibada ilugu yuga ti lankamo lana a'maluna wa lahum a'malukum ìgbàgbọ́ tí a yìí ní ètò lè yìí gánú mọ́ ìgbàgbọ́ mọ́ra tí a ètò ní èlè ètò láti náà lọ́nà àmàlù náà ìtàtí ètò ìbò wọ́lọ́kùn àmàlù kùn ètò mọ̀tàtí ètò ìbò ní wọ́n yí kó lè lè lànà sàfíìdù mi àzànà àti kùn wọ́n lànà sàdọ́dọ̀ mi sèyí àti kùn kírìkì náà ẹ̀dá jìnnà yá àjẹ dede na mai gaji na adi ndoro a ce yana da ndoro loyi lo ndoro ma wuga ko ndoro lo kuno ndoro ma a ga buku lana a'maluna wa lakum a'malukum ibn kasir la hada tabaru minhum ai namu bara'u minkum iyawo wa be eto mai go wa yi na da ndoro lo ku be ina ndoro kunyo la na bainana wa bainakum kujan doro da tsakani ba biya ebi gbon doro da tsakani ba ya. ebi gbon doro da tsakani ba biya yi so kai ga yawo ya magace ta yawo dan doro ta tiwo Allah ya ji bawo baina na ta kwa dai kuye kan gabi da doshi wa ilayhi al-masir e ba to kama ke ku je ba da su kiyama ga da dai na e ku da ku kai kakai da ku ku zan dore daga jijena ko man ya'mal mithqala dharratin khairan wa man ya'mal mithqala dharratin sharran shikenan kitilo والذين يحاجون في الله من بعد ما استجيب لهم حجتهم داحضة من بعد ما استجيب لهم حجتهم داحضة يحرم عليهم غضبه نعم ولهم عذاب شديد الله سبحانه وتعالى قال والذين يحاجون tàlẹ́yẹ gbọ́mí fi la ẹ̀dá àti ní ẹ̀kọ̀kọ́ ọ̀nà ní àjà ní máa dúgbà tàlẹ́yẹ gáàjì ní jà tàbí àti ẹ̀bẹ́ǹdì rẹ̀ ní àti ẹ̀kẹ́ ìgbà àgbà àti ẹ̀kọ́jà náà náà dúgbà àti ìmọ̀ ǹdẹ́ tó ti àná min ba da masu jiba lahu zumani da wani ya yi ya su kuka a ji ba da nan wace ta da yin da ba da la su kwai na na ji imanin ma kuro ta kafirci dan doro ma ke gan wani da an yi ji imanin na na su biyu ba ta kuma da ne ya ji hanci na hujjatu dalilin na dina da higa ga manajo a da wuja inda rabbi ba to jabuwa hujja ga manayo hujja ga manayo o ti dɔsi taba gami ya ne ka gan ne mo ye kabara te gan jikana na n'a e ye tan a te tile na a te taga siya da an jigi na ye k'u jɛ na ki wa gan ne te kɔmputa ne ka a ma bɔ i na na kɔmputa na ka zan a ma bɔ i na nga kɔmputa o ti ko la a ka n ka nɔnɔ nga bɛ kɛ o ne ki kɔmputa ye sapure ti na ka bɛ bi ga bɛ out.

ẹnu ńgá láti ní ìwúgbọ́ ọ̀nà ńgáwọn ẹgbẹ́ lé tí wọ́n láti kù kànàbù tí wọ́n láti kù kànàbù ayò wọn jábà nígbà tí pọ̀ pọ́tọ́ lẹ́la ìjọba àti pààrọ̀ ẹ̀ súná sẹ́gbẹ́ nígbà tí pààrọ̀ tú òfin ládẹ́gbọ́n náà àtẹ̀wà yìí jọ àmọ́ gẹ̀gẹ̀ àwẹ̀

o wọlé mọ́nà ọkùnrin tí bá ń darun àkẹ́lù ń jẹ́kọ́ báyìí darun ń yìnyín pátá dìsíbà sí yàrá yọ̀dára bá a jẹ́ si ẹ̀ sọ́gúrì ẹ̀ ene je da sana da su da amma sha na ka nana na kawai an kali fata na ki o ti bi kawai an kali fata na ki kuma ta gbara ya ga mana su ma gago daga nan gwana ba ni kin da ni na yana ga gbe ba na sai da ku ko pa furubanci ai ba ya soko ya ku ke da soko ya ta mako da soko ku jane je la e pata na to daga hujjatuhum da'ida hujja ga mana yiyo hujja ga mana yiyo adina ci gona eh aya na na ibn abbas ga tuti ne sai da mai bani isra'ila yo ne ya pa gan ala musulmi ti keye ga za wangi yi a ta ji za wangi yi a ta sauta ga mana yaya no ita wa ga ko tu aya zai baga a kada wani ya ce da ke na ta lugana fẹ́fẹ́ gàmánà na etí abúgbàtà kó tí a nàìjíríà lọ́kùn jẹ túbù da ìdá ilẹ̀ láti gbaná na ilẹ̀ ṣe ń lọ ẹlọ́kùn ń lọ na yọ gàmánà yọ. ó ló ti faruwa káàkiri yìí gan màmá díẹ̀ mùsùlùmí yẹ jì ẹnu tí ó ti èwú náà yẹ kí ewu tún jẹ

ẹ̀dá náà dìun náà wáyé ìgbà náà dúgbùn dìun dáa náà dìun dọ wàgà ó tó wọ̀ dá ìdá lọ́dọ̀ jíjà náà wà. àmọ́ wọ́n àwọn àlẹ́gẹ́ tẹ̀núgàdọ́ náà ebó náà ó jẹ́ ní ẹ̀rọ náà ó tó jẹ́ ní ẹṣin náà. aláwọ̀ àlẹ́yìn gbọ́dọ̀ fún fún ṣíṣọ́ kọ́ mọ́ta tí a bú wọ́n lọ́kùn àzáàbùn ṣẹ̀dì àzáàbà na bí kẹsẹ́rẹ́ a يا مغادة دينا نعم الله الذي أنزل الكتاب بالحق والميزان وما يدريك لعل الساعة قريب القرآن ما يبدأنا الله الذي أنزل الكتاب بالحق Allah ga yi suna cuji da gaskiye na da gore na ko su ga cuji ya gore ko ka kan doro da ba wal mizan danganin da Qur'an ne ne ba na nazzala al mizan ay al adl be tunan ya adalin ya gore da na ka ko sha al Qur'an jan zalutin do da Qur'an ba yi ka. وما يدريك سينا لونا لعل الساعة قريب kiye na yawo labari na yawo ne gaga bai na bai ba da kiyo mu to ko ba ni na يستعجل بها الذين لا يؤمنون بها والذين ألا إن إن الذين الذين في في الساعة الساعة لفي ضلال بعيد يستعجل بها الذين لا يؤمنون فيها kàlẹ́ ti maa ní pé fúlàní kì í máa ná àgbẹ̀ ìgbìmọ̀ ìwà gbọ́n pẹ̀lú kì í á mọ̀ tó àgbẹ̀ yọ alìlèdè ìgbà mọ́tọ̀tà pẹ̀lú kì í àgbẹ̀ yọ ń ṣe tóbi láti ẹgbẹ́ ìgbà mẹ́rin àgbẹ̀ pẹ̀lú kì àgbẹ̀ à wọ́n yẹ pẹ̀lú ilé ẹ̀rọ ń dọ̀bọ̀ tí ó والذين آمنوا zame jimani da tuwa ci da farki ya mena uku gaskiya ga wanda be kuma ya koya duna mushke kuna mina wani koya sa a jikin wani koya sa a jikin wa ya alamu na mashi kike an na hali aku idan na biyu gangayen sun da ba shakka shakka jina ba wanda be yi goro ara eskipa inna lalina hakikan zai yuwaruna efoni etilamare fi sa'ad etilamare fi amon dana na fi bayanin dori wallahi a ta dinga ko efon efon ma ki a ko ko الله لنا كتن بكير بدون في عبادية فيقول تبقيا يزيد عليه من الخيرات والبركات مع عصيانه كفرد على غيره ويبدا البرك على وجوده فما كده من غير بيسوس ويكي سورة سو فبتر ان يقول من دي انا انت ابو كل يقنا ويبدا البركة ويكي على غيره يا كثيف بالبر والفاجر فكيف تسيئه kuma ya ce gumna daga kirki to da gebe shi ai ku sani mu bi ko juhan bi ma'asi e bana wani gwamba da ta lalata ta lakabe madaya Allah ya tuta sai na masuku ya rubuku mai ya sha wani ba ba wani ya zai da ko a jiya na ta ku jiya albarku yayi أه؟ إمام القرطبي وفي تفصيل قوم للمال حكمه حكمة يحتاج البعض إلى إلى البعض هذه كلمة بعض جهازنا وفي التفصيل كم إذا تقول لا يكتبه إبراهيم بروت ليونا لأنه تكن لأنه لأنه تكن لأنه Jíjẹ́ tẹ̀kọ́ ìṣáàtẹ̀ lánà ìtumọ̀ jẹ́bú símọ̀ ìtumọ̀ làǹdì sí ilé iṣẹ́ gbọ́nùsùn máa ìgbẹ̀rùnká ìdí ìṣẹ́ tẹ̀lẹ́tẹ̀ ìṣẹ́gbẹ̀. Àdẹ́jẹ́ náà, àdẹ́jẹ́ àwọn ojú ìfòrò sí gbòòrò kendo utojelea wakati kuruhusu ya husema wa ahsin kama ahsana Allahu ilayk sasa kwa nini ndio baa lipo hivi kendo Allah wakati kuruhusu hivi baona wakati ya damu sana zanati ana tulebe nguyu ترجمة وهذا في لطفه بالعباد وأيضا ليمتعن الغني بالفقير تقول جعلك أجمع Nígbà tó ń lọ sí àdìsá, ebó ń gbèjà àmúháyà náà mú máa tún ẹ ní kí àdìsí gbèjà níbi kálàkàdì ní ọ. Wọ̀lù pàpí ìròbì òdínà, àmọ́ àmọ́tàlà tó tó ọ̀tá lé tó àdìsí mọ́lẹ̀ lè fi ẹgbẹ́ náà. Nínú kòkó ìgbà ìbámu náà, wọ́n jẹ́ àná bàtọ́ pẹ̀lú bá àdìsí fìtínà àtọ̀sí. Ọ̀pá ìlà tẹ̀sí sínú tó bá yòrò sí àdìsí náà. Wọ́n lé bí ẹni ẹkú bá kéwé tó àdìsí náà. Tàbí tí a náà, tí mo tó àdìsí náà. Òwúwà.

ebe soko don ce ko tona na zidla wufi harfi ya dai wutan ne ba kuma e gaba na ya layu bolo bolo na ya diguna ya tuta da ya tuta da ya ta tuta da yu aka be to bo soko na soko ayu na bunu rona kana soko da na don wa ma kana yuridu harfa dunya dan ma ta loku ebo wai jona lufi minha ya layu min ya nujina ti pa ta tuno logo de yana wa tiro ko wallahi mun yi lojina nufi ba'adu ma ya tulubu ne lamata in n'a sinagan ya amfani da yawa ku ci ce na kuma ya layin da ci ya layu ga nona da ga ba soko na soko ga na layu ga ma biyu da ga ci ijo na ya yi fita jimin ijo ma jibo soko ati ati tara kare yi ɔfa kana jibo soko ka jibo soko ɔmo ka jibo ka awa ɔmo da wani jijo ɔmo jibo soko lantɔ ɔga die ko soko na ɛga gbogbo wɔn soko edi o ga yi ya abo soko ma kee ka agbo ko aliki ɔmo ama azɛ ka jibo ijo na ɛ ŋudie ijo o ma je kia ɔmo a. kana tuma je ti faruwa nga eyi yo to ma o ma je jani kan ba zuro kuba wa kullu ti be o ko asara kuba o dale yo to ba bo ti le na ala ko asara ki an wa da be sokko ge ba ne ti na ti wu na wa a zuro da kuba ga tun o ta tun ba sokko sokko ti awon ga sokwe yawo kukwe baije tu yowo sokwe jisimanesi yawo baije tu yowo sokwe yawo igboro la rayuwa obo kìyàwó máa ké ìdàgbẹ́ ìdàgbẹ́ ní ẹgbú bọ́bá tó ti tò sún náà òun ga ẹ̀gá gbáyé gbígbí ní òkè ìdílé kí ìlàkàwọ́ bí. ọmọ àlọ na ààfẹ́ ti mi nà i kàǹtóró zakuta atan na ji a lokacin fata wu da ya fiye addini amma addini da gifu babba ya maga da biya ina so ti ga gaba na ya zaba ibi na jibo so kuwa alaman jikini wadda yi jona wai da ilimi ma za a mista bi ilmika ilimi na ila tsorana kyau jirgin yana alimtu fulana wa fulana daga wani kaza kaso in wani kaza kaso nike duwa ba kaza nike duwa ba kaza to kaga kazzabta ga manawa ya zo malaika kan kazzabta kama nawa yazo ina ma hasa zalika li yuqalu fulanu qari o jiji je ba le ba zaka shew akai makalla anga ma jani wadi ndoro ce ban to gowa go inna nana iz abdihi ila na malaika yi e da chanu ma to na papa lozo ana de wona atiga e wona ila wona jiji wena ni wu pa pa ya e ko

لقضي بينهم وإن لهم عذاب أليم تقول أمتشوا لهم wọ́n tó tẹ́ àjẹ̀mánà náà yìí ṣúrọ̀ká zabatíri ní sòkó ṣẹ́ràó lọ́hùn lẹ́yẹ láàdínì ṣẹ́ràó lọ́hùn mẹ́rẹ̀ dínì lẹ́yẹ láyẹ̀kọ́ títí a mínú àdínà sokwe gagaji za mu ci da bakin da matsayi ne soko sai ke gagaji gina malam ya zambi illa yana magaje tuku jiya nan yana sokwe jiya daga ajiyana sokwe jizi ne a jijuwa na imana alihawun layar kufaru shiraka min shayatin kafir naji abe gabati ide ta tiye shatan yo ko kuma da kucin da ti ide ne lado katitiya kyan da sokwe lado na

azaba na لو e na lau igwa ba ga sakwacin wọn akwai ya zalimi ترى الظالمين مشفقين مما كسبوا وهو واقع بهم والذين آمنوا وعملوا الصالحات في روضات الجنة لهم ما يشاءون kiyaman na gaba da baiwa da zalimi jiye na jiga a kegwa ewu e ba a kegwa ba sabuwa na walaye mushrikina a te suda a te sawa ni ko min ma kasabu ebo etu na shawi ijo a mai tsaye da azaba na jan ti abu ne yana haufan shadida da suna da iyaka nan ga dangane bayan min da za sayi ati eboye gagba nye jeje na aji daga iyo yiyo to kuma uji shirya ato ele eda na ga ilulu eno o ma jege ena na ole da na agun ena eya nile ya kputu won aji bo okun ati aya kputu labiu won aji zuru ya aya kputu ladun won aji jiko spiri jiko spiri to ku isi barbe ina na yo dandoro aga ala gade bone da o cha suzi agumi sokoga wa huwa azaba na kafiri yesu nudana ebe na ele azaba ya kiyama bona katanga da ijo na Allah daga azaba na lugwa amma daga na gaskiya leya ni na azaba na leya sai sun nudana wawa wati umbi gagayin jun da ba sau ga ki ba yayi wawa wati umbigin ta azaba na ga ku sun ga ya tiyabo azaba na ga ci tiyabo ya fali kuma la mahala shakka da wuci ba sawa'un khafu am lam yaqafu yaniyo asu da so ko su da so azaba na ta wuce amma guku to ko ga wallazina amanu hmm? والذين آمنوا وعملوا الصالحات في روضات الجنات hmm. لهم ما يشاءون عند ربهم نعم ذلك هو الفضل الكبير وقضى أما زيجي إيماني بسوكوي وعملوا الصالحات أتلوتوا وانجي وانجي نيسدونكو ebe ne tuwan ya kuye ka da wani imanin madabe ya gara ya tafi da shabu wasu kube tabbata imani na imelotun wangi wangi na yi gaji tabbata fi rauzat aljannati dan ne gbakwaya bata bata bata bata ya aljanna so su ja ci guya ibe ne ima bi ne ba ko aljanna no ya tamatta'una ya ce wa e ga su ga mu da bobia wa ni ko sa da bobia biya ji mu da bobia alu ga mu me abo mu da bobia ka ga ga su da bobia emma emma emma atira ti ne ba ko aljanna bu na so ti ga gan ya tamatta'un emma ne ji mai ya ce wa me abo da bobia ti wa ji kibo da ji mu da bobia wa ji

mgba zanokwuchi azawa lugwo ene na agwụjiji ya kpụtu wadịbụ okwu acheya ya kpụtu wadịzuru acheyo ya kpụtu wadịjikwesiri na ene na alalagwu na beni na tie ene aje enibedoji aje enibedoji ya ngalaka daga ijeba bụ ya aje enibedoji ya ata woma nye ije kulmata wa duniya kali yanzu dora daga zahangida cewa ije ga yi na fika juyo kan hujja amfani da suke gina ya tota in ga asara na ga asara na kwata ko fusu amma wane ne ga waye tuwa na dida yi jo da e mada bai kawe wa ko waye tin dike wa ta kwaza wa jinna wa jinna yi jo da am e fata bai kawe bana wa da wa dida ana ka kuji shiri kawe ani Allah subhanahu wa ta'ala daga zalika atigaga niman e na e gagban na huwa alifadulu kabirun ere atwa dɔɔna ere atwa na ŋuti jumu bɛ ere atwa ndoro dɔw de ano o kɔn fi yɛ imam alikutubi gan alifadulu lɛbi la yusufu ولا تعتدي على العقول إلى حقيقته إلى عدد صفته لأن العقل جل وعلا إذا كان كبير فمن ذا الذي يقدر قدره إيه؟ إذا كانت حكم عبد عموم لإكيام

Kula sore gbada an da sako ko ila wada su su ciu kiyama Kuma yi amfani a usarai yanzu roga ne ga wele ya bi la ta fatu da kiyama yana ke o da ga erike na lokwa da ta kana da doji to ko ga zalika al fadl kabir ata ga nga yere to no mochina to ko ga yan wati jida na da suwa ne na to ko mochina wa ta ta bala tuka na tamboro ke iyaka yan nima na da aljanna na ta da da dabo su kuja su yayi ذلك الذي يبشر الله عباده الذين آمنوا وعملوا الصالحات قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى ومن يقترب لم فيها حسنا إن الله غفور شكور الله سبحانه وتعالى ذلك ni mana naji e basana naji e mawan naji e gashira naji e amfani naji bibele naji ba ta yi ya ذلك الذي يبشر الله عباده lẹ́nà ìgbà yẹn ni sọ pé láàfáwọn yìí tí tún yìí mọ̀ tún dẹ̀gbẹ̀ yìí yóò bá tá a fẹ́ máa bẹ̀ fi fún sun iná kí lọ́sọ̀ pé ṣe já ti dábẹ́ ayan lé ẹ̀ta àjẹlú sòrúra epo àtẹ̀gẹ̀ yìí yóò adáraga mọ́ni àṣìṣì agagbọ́nà kan gangan bẹ́ẹ̀ náà agájí yẹn ìjà jí ẹ̀yẹ mọ́wọ́ arziki aji yan dondo aji alama ruwa fi kuna ga da alayin na yaji na gasa kuɗi da ga yaji shi ذلك الذي bashiru فيه يبشر yin babban ko kwai na mu ne shi shi da ana na yi ji imani buni wa amilu salihati a telo su gudana wani ja su gajiya liyar dadu shaukan ilali ƙa'iri ebu da guda bege sun da bayan ekofa ya su sana a sofa ya tura ya gina da janna ina har mite leo kome alijanna jiwuye mite kie leo kome na jiwuye dana uji endo tine wabege jia niare ajara nye gaban gundo illa almawaddata fil qurba sada buyene ya de zakon bacci ne jina wa ma yaqtarib asanatan lan dora kada toju ne tuwangina nazibu lahu fiha usna ya be wangi be wangi yo kofi inna allah e allah غفور اسمه نتوك دافر يا دغا تبا دبونا shakurun etumuye kwati zando na ji zando na ji ke ga ga ma ji akwai wa toci na bari ko toci tiya kullu as'aluku alai adra na yanzu bayan aya na ya da fata ga ya ka sun e bayan na kun je ba ga Allah dan de ne ga do na alheri ga da tukashi Allah firo ni kiyo ya. e ba to toci ربنا آتنا في الدنيا وفي الآخرة حسنة وقنا عذاب النار